àwọn ìjọ ahmadiyya àwọn tó ní kọ̀díyà níyà àwọn tó ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. Mirza Ghulam Ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múri tájọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o amadi lẹ̀sìn tí wọ́n ń ṣe. masiu tààrùn retí Ìsá ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́ kọ́dìyà níyà kí gbogbo wa lọ́ọ́ máa dájú. Bókúrọ̀nì Mírízà Mírízà Gulam Ahmadu pẹ̀lú Nájímù Ilẹ̀rọ̀ Bókúrọ̀nì gbogbo wọn o. Kàláwù ìṣọ́ ṣọ́wa Fámẹ́lì pèpè ríru ní ìjọ àwọn Amadíyà pẹ̀lú ìjọ Tìjáníyà pẹ̀lú ìjọ àwọn Ṣíyà kàláwù làwa níbẹ̀. mirza gulam ahmadu àti shehu ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim nìyà kó kúrọ ní gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó níjẹsẹ̀ dé òpin ká láwùrán wá ṣe o. olùsúnà orí o. ara wa ni onísùnfì ó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. lórí sófin máa ń bẹ̀rẹ̀ ẹ̀ ni sófin máa ń bẹ̀rẹ̀ ẹ̀ ni ó lè kó tẹ̀síwá ó lè wọ́n tó jálajàla.

ó ní wọ́n tó jára jàlá. ó ní wọ́n tó jára jàlá ó ní wọ́n tó jára jàlá onídọ́lọ̀ ẹ̀ onídọ́lọ̀ ẹ̀ yóò jẹ́ lára yóò máa ṣe ìrírí ẹ̀ lọ. ara wa ni onísùnfì ni ó ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. ó rí tóbi máa ń ṣe rẹ̀ yìí máa bẹ̀rẹ̀ ẹ̀ ó lè kó tẹ̀sí bá àkọ́kọ́ ó lè wọ́n tó jára jára. ó lè tó lè tó lè ní ìlànà ìwé ẹ̀rọ púpọ̀ náà tó lè làkà ló púpọ̀. láwùjọ náà ó lè fẹ́ tẹ̀sí bá àkàrà ẹ̀rọ ló lè fẹ́ látàrà ẹ̀ tó kàn kíkà. kò ní lọ́dọ̀ ẹ̀ kò ní lọ́dọ̀ ẹ̀ yóò máa ṣe yóò máa ṣe eré ẹ̀ lọ. kó rárá ẹ̀ ló ní òkùnkùn rẹ̀. ara wa ni onítúbí wọ́n ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. ara wa ni olùtúbi ó ti wà ní ara wa ni èèyàn wa ní ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni ó wà ní ara wa ni èèyàn wa ní ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni ó wà ní ara wa ni èèyàn wa ní ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ara wa ni onísùnfì ó ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni ó ti ara wa ni èèyàn wa ni láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni ó ti ara wa ni èèyàn wa ni láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni ó ti ara wa ni èèyàn wa ni láàyè èèyàn tí ó fi máa ń tẹ̀rẹ̀ ẹ̀ ní ó fi máa ń tẹ̀rẹ̀ ẹ̀ ní ó ní kótó ìgbà àkọ́kọ́ ó ní wọ́n tó yára jàlá. ó ní tó lé lé lé tàbí ó yẹ kó kó àwọn tó ti làbẹ́ ló púpọ̀. láti rọra ó ní tó ti bá àtàrà ẹ̀ ló ti fẹ́ látàrà ẹ̀ tó máa ń kíká. kò ní lọ́dọ̀ ẹ̀ kò ní lọ́dọ̀ ẹ̀ yóò máa ń ṣe eré ẹ̀ lọ. ó lára ẹ̀ ló ń sọ̀rọ̀ ẹ̀ tó fi máa ń ṣẹlẹ̀ ẹ̀yìn tó fi máa ń ṣẹlẹ̀ ẹ̀yìn ó lè kó tẹ̀sí bá àkọ́kọ́ ó lè wọ́n tó jálajàla ó lè tó lè tó lè ní ìpàdé ẹ̀rọ ẹ̀ yóò máa ṣe eré ẹ̀rọ.

tó fi máa ń ṣe rẹ̀ ni tó fi máa ń ṣe rẹ̀ ni tó lè kó tẹ̀sí bá àbọ̀rọ̀ tó lè kó tó jára jára. ọ̀lẹ́ tó lè kó lè ní ìtàgé rẹ̀ ó kó àwọn tó ti yóò máa ṣe eré ẹ̀ lọ. ara wa ni onítúbí ó wa ni ara wa ni èèyàn wa ni wàláhì èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ni bóde wà yìí ara wa ni èèyàn wa ni wàláhì èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ni bóde wà yìí ara wa ni èèyàn wa ni wàláhì èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ni bóde wà yìí ara wa ni èèyàn wa ni wàláhì èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ni bóde wà yìí ara wa ni èèyàn wa ni wàláhì èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. ó rí tó fi máa ń bẹ̀rẹ̀ ẹ̀ tó fi máa ń bẹ̀rẹ̀ ẹ̀ ó lè kó tẹ̀sí bá gbọ́dọ̀ ó lè wọ́n tó yára yàrá. ó lè tó lè tó lè ká ní ẹ̀rọ púpọ̀ náà tó ti làbẹ́ ló púpọ̀. láti rọra ó ti tó tẹ̀sí bá ẹ̀rọ tó ti ń tẹ́lá àyà rẹ̀ tó kọ̀ ọ́ fi ká. kò ní lọ́dọ̀ ẹ̀ kò ní lọ́dọ̀ ẹ̀.

بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله والسلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa èyí tí ẹ ní àǹfààní láti máa wò wá níbikíbi tí ẹ wà mo kí yín ní kíkí ti Islam mo tọrọ àlàáfíà ìkẹ́ àti ìbùkún ọlọ́run gbogbo yín lápapọ̀ aláwọ̀ tó fi wá mọ̀nà kò ní í ṣì wá lọ́nà mọ́ o àdúpẹ́ lọ́dọ̀ Allah mo wá ń tọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa ànábì wa àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ mo kí wa káàbọ̀ sórí ètò wa ètò yín TV الصوفية ذات طريقة خالفت الإسلام ẹ̀sìn súfí onítọ̀ríkọ̀ lòdì sí ẹ̀sìn Islam ẹ̀sìn súfí onítọ̀ríkọ̀ lòdì sí ẹ̀sìn Islam kókó ìwádìí àlàyé lórí ọ̀rọ̀ Sheikh Dhikrullah Shafi'i afizahullah nípa sùfíyà episode sixty episode sixty. thirty ní alẹ́ tòní alẹ́ ọjọ́ òní ni alẹ́ àfòlàfà alẹ́ ọjọ́ tuesday alẹ́ ọjọ́ tuesday òní ni ọjọ́ kẹẹ̀ẹ́dógún ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹta oṣù rọ̀bí àlè ọdún 1444 ètò wa sì ń tẹ̀síwájú o ẹ̀yin tí ẹ̀ ń gbé orí pupa wọlé aláọ̀bá mi tó yín o ẹ̀yin tẹ́ wà lórí ètò ẹ máa bá mi ṣíà rẹ̀ ẹ máa tẹ like ẹ máa tẹ love ẹ má fún àwọn ọ̀tá ọlọ́run ọ̀tá òdodo ẹ má fún wọn ní opportunity láti dí wa lọ́wọ́ ẹ má fún wa ní opportunity ẹ má fún wa ní opportunity láti dí wa lọ́wọ́ ẹ náà ẹ máa tẹ láìkì àti lọ́ọ̀fù láti fi kanta orí pupa àwọn tí wọ́n gbé wá sílé ayé a fẹ́ gbìyànjú láti bá wọn pààrọ̀ orí wọn kúrò ní pupa orí danger, orí iná a fẹ́ gbìyànjú ni bí ọlọ́run ṣe fún wa ní kápá mọ́ pé ká bá wọn chéǹjì orí wọn kúrò ní pupa ká chéǹjì ẹ̀ sí orí tó dáa orí tó sunwọ̀n orí tó fẹ́ bá ìyọ̀nú ọlọ́run pàdé ṣùgbọ́n tiwa ni ká sọ̀rọ̀ ọwọ́ àlọ́ọ̀ ni ọkàn wa wà a sì lè mú wọn ní tipá ṣùgbọ́n ọ̀rọ̀ tá à ń sọ àǹfààní tí ó ṣe ò ní pé àwa tí àìṣe àfẹ́ẹ̀sìn tí a sì gbọ́ àgbọ́yé lórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan irú àlàyé tá à ń ṣe yìí yóò máa ṣe àǹfààní fún gbogbo yín ní àpapọ̀. bákan náà aláwòtún lè kádàrá wípé àwọn tá a fẹ́ tún orí wọn ṣe kí aláwòtún ní kí ọ̀rọ̀ náà kó yí àwọn kan nínú wọn gẹ́gẹ́ bó ṣe ń wọn bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ gẹ́gẹ́ bó ṣe a bẹ̀rẹ̀ ní ìsìn alihamdulilayi a ti rí ẹni tí out ni pé òun ò mọ̀ pé ọ̀rọ̀ súnfì burú tó báyìí àlàyé tẹ́ wá ń ṣe yìí àfi bí ìgbà tí èèyàn bá ṣẹ̀ṣẹ̀ jí lójú oorun tó jí sáyé àwọn ṣẹ̀ṣẹ̀ ń jí sáyé bọ̀ nínú ìsìláàmù ni alihamdulilayi àǹfààní tí wà àti ọmọ ṣe nu fàdákìr ìnà fàtẹ̀ dìkìrọ fàdákìr ìnà dìkìrọ táǹfà òlìmọ̀mìnì so pé ohun tá à ń ṣe yìí kò ní ṣàǹfààní fún ẹnìkankan katunu ọlọ́run ló kọ̀ǹfàmù ẹ̀ pé ìrántí o yóò máa ṣe onígbàgbọ́ òdodo ní àǹfààní òkè kọ́lọ́wọ́n ọba kó ṣe wá ní ẹrúsìn rẹ̀ tòótọ́ tọ́ episode sixty àlàyé lórí ọ̀rọ̀ sheikh zikrulai ṣáfìyí nípa sofiya òun la mọ̀ ń ṣe lọ́wọ́ àmọ́ tí ì ṣe tán àti hmm. ìṣetán o ibi tá a wá bá dé ní ìjókòó ìjẹta ibẹ̀ náà ni a ti tẹ̀síwájú pẹ̀lú yọ̀ǹda Allah mo ń bi Allah subhanahu wa ta'ala kó tọ́ ahọ́n mi sọ́nà kó má jẹ́ kí n sì wí kó má jẹ́ kí n sì sọ. So kó má jẹ́ kí n sì sọ kó má jẹ́ kí n ṣe àṣejù kó má kí n ṣe àṣe ètò lórí ọ̀rọ̀ náà insha allah mo sì lérò pé àwọn ṣẹ́kù wa zikrulai ṣàfihàn àfihàn ó dá mi lójú wípé wọ́n ti wà wíà wípé mo ti ń ran àwọn lọ́wọ́ láti ṣe ṣẹ́rìí fún ọ̀rọ̀ wọn mò ń ràn wọ́n lọ́wọ́ láti lè má jẹ́ kí àwọn tí wọ́n fẹ́ gbá ọ̀rọ̀ wọn mú gẹ́gẹ́ bí life wire kí wọ́n bá ní àǹfààní lórí rẹ̀ torí pé àwọn náà sọ àwọn ọ̀rọ̀ nínú prógámù wọn tó ga sí wípé ha bí wọn ò bá yanjú ẹ̀ láyé wàhálà ni ó jẹ́ fún wọn lọ́jọ́ àlèkìyàmọ́ àmọ́ gẹ́gẹ́ bí ìfẹ́ tí mo ní sí wọn gẹ́gẹ́ bí mo sọ wípé mo ti mọ̀ wọ́n more than twenty years ago so gẹ́gẹ́ bí ìfẹ́ tí mo ní sí wọn mo ní láti ran ọmọ ìyá mi lọ́wọ́ ìrànlọ́wọ́ ni tí mò ń ṣe jẹ́ fún wọn ìkúnlọ́wọ́ ló jẹ́ fún wọn mo sì lérò pé wọ́n máa gbádùn rẹ̀. bí ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí kódà àwọn gan máa ṣàdúrà fún mi pé ah alihamudulilayi àwọn ọ̀rọ̀ tó ta kókó tó ta kókó nínú ọ̀rọ̀ táwọn sọ ọmọ ìyá àwọn kan ti jẹ́ àbúrò hima mikahil ẹ̀kọ́ yẹn ní ìbàdàn ọmọ ti ra àwọn lọ́wọ́ àwọn gọ́mọ̀ dúpẹ́ tó ti yé lórí sẹ́rù tá à ń ṣe fún ọ̀rọ̀ àfà zikolai ṣáfìhí àti dọ̀bùlọ̀ ibi tí a bá rèé o ọ̀rọ̀ tá a sọ kẹ́yìn òun ni ọ̀rọ̀ àwọn mustalahat àsòfíyà àwọn èdè ìpérí tí àwọn onísúfí máa ń lò lójú ọ̀nà wọn tó bẹ́ẹ̀ gẹ́tọ́ fi gá sí wípé èèyàn bá kẹtìrà ìsìláàmù kọ́mọ mi títí èdè ìpẹ́rẹ́ yìí ò lè yé àfi tí ọba kọjá lójú ọ̀nà wọn tàbí àfi tí ọba jókòó ti tí àwọn tọ́ka torí gbogbo ohun tí ó ń súnfún ṣe pátá ló wà ní tíà tẹ bá rí wọn tí wọ́n kó tẹ̀sùn bá àtọrùn rẹ́gẹ́dẹ́ tí wọ́n dé fìlà mẹ́fà sórí tí wọ́n fa láńtà lọ́wọ́ ó wà nù tí àwọn tẹ bá rí oṣù fi tó ń forí kanlẹ̀ fún ṣéwù ó nù tí àwọn gbogbo tí wọ́n ṣe pátá ó nù tí àwọn. so àwọn mùsùlùmí háàpù sùfíyà mo wá fi mẹ́ta ṣe sample tí mo ṣe àlàyé ní orí rẹ̀ so ẹni tí ó bá ti gbọ́ kó lọ gbọ́ sẹ́rí kò sí ẹ́písòdù kan tó jẹ́ pé ẹ̀yìn bí gbogbo tẹ̀ ti sọ ní láti ìgbẹ́ tó ń sọ yìí láti orí ẹ́písòdù one títí dé orí ẹ́písòdù fifty nine tá a ṣe láti kò sí ẹ́písòdù kan tó jẹ́ repetition kò sí nínú ẹ̀. so ẹ má fojú wò pé ọ̀rọ̀ náà ń gùn ọ̀rọ̀ tí ó gùn ni torí pé wàhálà sufi ó gùn gbọ̀nàgbọ̀nà ni ó gùn gbọ̀nàgbọ̀nà ni àṣebẹ́yìn náà rí àwọn àfáà alùsùn náà kan tí wọ́n ń jáde tí wọ́n ń sọ̀rọ̀ tí ọ̀rọ̀ wọn ń jọ bí ẹni pé wọ́n ń pépọ̀ wọn tí ọ̀rọ̀ wọn ń jọ bí ẹni pé wọ́n ń bá wọn kẹ́dùn irú àwọn yẹn náà á dì pẹ̀lú wọn á dì pẹ̀lú wọn fíálì gẹ́gẹ́ bá ṣe díl pẹ̀lú àwọn oníkankankan fún ara wọn fíàlì á díl pẹ̀lú everybody tó bá lóun fẹ́ sọ̀pọ́ọ̀tì sufi anybody torí ó jẹ́ ìbáàjẹ́ àfa ńlá ìbáàjẹ́ àfa méjì ìbáàjẹ́ àfa kékeré ó ẹ̀bà àpèsè bá rí pé ọ̀rọ̀ ẹ̀ ọ̀rọ̀ tó sọ èé sọ̀rọ̀ kan tí ó yẹ kí a pè dédé lórí lókù bí bẹ́ẹ̀ kọ́ sọ̀rọ̀ jáde kí n gbọ́ kọmọ retí èsì rẹ ni ẹ já wá tẹ̀wájú báyìí o. Hmm. ìjábọ̀ ti ṣe fẹ́ sọ ìyẹn ṣe fìdíkìlẹ̀ ṣáfẹ́ ní rahimahullah tọ́. rana sugu kɛlɛ ko ni mutabu na mɔgɔ yiya don bilen i ka wa sunna ko na ɛ gabatu rana sugu kɛlɛ ko ni mutabu na mɔgɔ yiya don bilen i ka wa sunna ko na na wɔn di a kɔ ko a siw tɔɔrɔ i kan ni siw tɔɔrɔ i b'a ni ko na na wɔn y'o ko n'o ye kitaba di ni wa ma lamu yɛ kalikura an ɛ wa kalikura an wa wa tó ti ka dìtọ́ tí ọmọ pa àdéhùn kan pé máa ń pa àkúránì ó ń pa ìmọ̀ àdéhùn láìkúta tàbí ìmọ̀ àbẹ̀là ọ̀tọ̀ ìkàtìlà ẹnì kakọ̀ gbọ́dọ̀ kọ́ sí rẹ̀ o ẹ má jọ ẹjọ́ bá máa ń wọ ẹnìjọ́ bá súnà ẹ má jọ ńlànà sùúrù o. bádámù tí ó kí wọ́n tẹ̀lé. Yeah ṣé ń ta sì fẹ́ kàrí ìyẹn kọ́ o ìyẹn kọ́ lọ́rọ̀ kan o bọ́ uh, ṣe mistake ìyẹn sì wà wájú tá a fẹ́ kàrí. Gbogbo ẹni ọba tó bá wà ní ìlànà ìta, ní ìlànà sófì ti ń bẹ lórí ilẹ̀ ayé tóbi lọ́dọ̀ wá ń bí bí méjì sí mẹ́ta náà lọ gbajúmọ̀ jù lọ àwọn bàbá mi ẹlọ́kàn ṣẹ̀ríyà àtìjáníyà àṣẹ̀ríyà àwọn ẹ̀jẹ̀ ti ń gbàdẹ̀ sọ̀rọ̀ kíkà lórí ilẹ̀ ayé táwọn ẹ̀jẹ̀ ti wá díẹ̀ kò ní ànájú ọgọ́rùn-ún tó ń kájú àgbájúmọ̀ ń bí jù táàrùn jù ń bí ètò pọ̀jù tìjáníyà ìdọ́tẹ̀lé ọ̀tẹ̀lẹ́yà ìdọ́tẹ̀lé tìrabẹ̀lẹ́yà gbogbo ọmọ wa jẹ́ ń bẹ láyé jáde lọ lọ́sọ̀tẹ̀ sufi ọ̀hún yẹn ni ó ní ní ìlànà wọn ṣe sufi yẹn. eléyìí tí a fẹ́ ibi tá a ti fẹ́ gbé nìyẹn ẹjẹ́ á fún gbọ́lẹ̀ kan sí gbogbo ẹni ọba tó wà ní ìlànà kan ní ìlànà sófì tí ń bẹ lórí ilé ayé ṣùgbọ́n ọ̀rọ̀ wa ń bí bí méjì sí mẹ́ta náà lọ gbajúmọ̀ jùlọ àwọn bàbá ń bí ẹlọ́pàá ọ̀sẹ̀ríyà àti ìyáníyà ọ̀sẹ̀ ìrìlíyà. àwọn ọ̀nà jáde ń gbàdé sókè lórí ilé ayé táwọn jáde wá díẹ̀ kò ní ànábì ọgọ́rùn-ún. wíwá gbàgbàjúmọ̀ ń pọ́lì tìjàníyà ìdọ́tẹ̀lé ọ̀tẹ̀lẹ́yà ìdọ́tẹ̀lé tìlàmìlẹ́yà gbogbo ọmọ wa jẹ́ ń bẹ láyé jáde lọ lọ́sọ̀ ṣe sufi ọ̀hún yẹn ni ó ní ìlànà wọn ṣe sókè yẹn. tọ́ sheikh dikule shafe ní àfihàn lọ́ọ̀hù nínú ọ̀rọ̀ wọn tí wọ́n sọ yìí àwọn kókó tó jẹ lọ́bẹ̀ ni pé àwọn tí wọ́n tọpinpin ìlànà súfì wọ́n ní ìlànà wọn ó pín sí bíi ọgọ́rùn-ún ọ̀nà tọ̀ríkọ̀ kìíní ìkejì ìkẹta ìkẹrin ìkarùn-ún ó ń lọ bí ọgọ́rùn-ún ọ̀nà wọn láwọn tí wọ́n tọ pinpin ẹ̀ bẹ́ẹ̀ náà lórí bẹ́ẹ̀ náà lórí súfí àsòfíà tàbí àtàsọ́wùfù ọ̀pẹ̀ka sí bíi ọgọ́rùn ọ̀nà nínú tí àkàntẹ́mì kà rí àfa yẹn ọkà bíi seventy something bọ́lá tó ti tó tó ti pẹ̀ka sí i so kò dúró ọ̀ ń tẹ̀wájú ni. lẹ́yìn náà Sheikh Zikula Shafi nínú fídíò clip yìí wọ́n ní nílẹ̀ wambi ìyẹn ní Nàìjíríà lórílẹ̀‐èdè wambi báyìí ìran súfì mẹ́ta ló wà bí àtìjàníyà alikọdìríyà àṣàdìríyà ìran súfì mẹ́ta tó wà bí báyìí nù. tẹ́ bá dé orílẹ̀-èdè Tógò wọ́n lè jẹ́ márùn-ún bẹ́ẹ̀ tẹ́ bá dé tẹ́ bá dé Senegal wọ́n lè jẹ́ méjì bẹ́ẹ̀ tẹ́ bá dé orílẹ̀-èdè Cameroon wọ́n lè jẹ́ iye kan bẹ̀ tẹ́ bá wá kúrò nílé aláwọ̀ dúdú tẹ́ bọ́ sí ọ̀dọ̀ àwọn aláwọ̀ funfun wọ́n lè pé ogún wọ́n lè pé ogójì wọ́n lè pé àádọ́ta níbẹ̀ àmọ́ ní nàìjíríà ti wáyé o àti ìrí tọ̀ríkà súfì kan tó yàtọ̀ sí àtìjàníyá àlìkọ̀dìríyá àṣàbìlíyà èmi náà rí bẹ́ẹ̀ bí wọ́n ṣe rí èmi náà rí bẹ́ẹ̀ okay kókó kẹta tí ṣéèkù tún sọ ni wípé àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tí wọ́n ṣe súfí ọ̀kan nínú àwọn ìlànà yẹn ló ń kálukú wọn dì so àrí àwọn bàbá tí wọ́n jẹ́ alùtìjà níyà àrí àwọn bàbá tí wọ́n jẹ́ alùkọ̀dùríyà a sì ráwọn tí wọ́n jẹ́ alu ṣàtìlíyà wọ́n tún wà nínú ọ̀rọ̀ ṣéèkì wípé wọ́n sọ pé àwọn tó pọ̀ jù fẹ́rẹ́ níbi àwọn tó pọ̀ jù yẹn àwọn láwọn Tìjàníyà ni ìyẹn mi ò fẹ́ sí gbogbo ara gbà bẹ́ẹ̀ ìdí ni wípé lókè ọ̀ya àwọn ará òkè ọ̀ya pọ̀ jù wá lọ lókè ọ̀ya àwọn oníkọ̀dìríyà wọ́n síwájú àwọn onítìjàníyà mẹ́tẹ̀ẹ̀ta ló pé sókè ọ̀yà ṣùgbọ́n bí mo ṣe máa ń wò wọ́n lórí social media fásọs tàwọn ilẹ̀ Yorùbá mo ṣàkíyèsí wípé àwọn ti òkè ọya wọ́n pọ̀ síbi kọ̀dìríyà ju ti tìjàníyà lọ nísàlẹ̀ ọya àwọn tí wọ́n jẹ́ onítìjàníyà wọ́n pọ̀ ju oníkọ̀dìríyà lọ pàápàá nílùú ìbàdàn nílùú ìlọrin mi ò mọ pàṣẹ́ntéèjì wọn síra wọn kókó sáà ní wípé túrúkù mẹ́ta nínú túrúkù sòfíà ló wà ní orílẹ̀-èdè tiwa tọ́ ẹ jẹ́ ká wá ṣe nìkan sọ̀rọ̀ wọn. ìbéèrè àkọ́kọ́ lórí ní tẹ́ ẹ sọ yìí tẹ́ ẹ bá sọ pé ojú ọ̀nà àwọn oníṣúfí wọ̀nyí àwọn tí wọ́n tọpinpin rẹ̀ wọ́n ní ó súnmọ́ bíi ojú ọ̀nà ọgọ́rùn-ún ojú ọ̀nà kọ̀ọ̀kan ló sì ní àdìọ́kàn tiẹ̀ ló ní ìjọsìn tiẹ̀ ohun tí mo mú pẹ̀lú ìjọsìn òun ni bíi àwọn wàdífà bíi àwòrọ́dù tí wọ́n máa ń ṣe tó bẹ́ẹ̀ kẹ́ tó fi já sí pé ìran àwọn àsàlátù tí ń bẹ fáwọn oníkọ̀dìríyà ó yàtọ̀ sí ìran àsàlátù tí ń bẹ fáwọn onítìjàníyà bẹ́ẹ̀ náà sì ni tàwọn méjèèjì yàtọ̀ sí ti àwọn oníṣàbìríyà bó ṣe wà nìyẹn mo rántí wípé mo mú ọ̀rọ̀ kan wá fún wa wípé nínú hajj ọdún tó lọ yìí tí Allah kádàrá pé kémi náà jẹ́ ọ̀kan nínú àwọn tí ó ṣe hajj náà alhamdulilayi mo ní a wà ní hòtẹ́ẹ̀lì àáfàá kan àwọn èèyàn generally wọ́n ń pe gbogbo wọ́n ń pa àwọn èèyàn wọn àwọn èèyàn wọn náà ń pè wọ́n so kálukú wa ń fàdúrà ránṣẹ́ àdúrà lọ́pọ̀lọpọ̀ wọ́n fi ránṣẹ́ so ní ibi tí ọ̀pọ̀lọpọ̀ wa máa ń jókòó sí láti máa wá rìsíìpù kọ́ọ̀lù mo wá rí àpá kan àpá yẹn ọ wá ń bẹ nìkan sọ̀rọ̀ mo fẹ́ ẹ̀sàbíṣì wípé ìran àtàrà àtúntàwọn tìjà níyà ó yàtọ̀ fún ti ni tàwọn méjèèjì tún yàtọ̀ sí ti bó ṣe wá lọ nu wọn dá ìjọsìn nǹkan kíkà wọn dẹ̀ lọtọ lọ́dọ̀ ara wọn tí kẹ́kọ̀ọ́ òtù bá jọ tàbí Muhammad sallallahu alaihi wasallam so afáàyè wá ń pè nìyẹn níparí ọrọ wọn wọ́n wá ń ṣàdúrà fún ara Nàìjíríà yẹn nígbà tí àparí ló bá ní ọlá sáàdìkì ọlá sáàdìkì mo gbọ́ túṣẹ̀ bí ẹni pé mi ò gbọ́ mo dọ́gbọ́n wo ẹni dáadáa kí n lè dá mọ̀ torí tèmi bá rí yàn lẹ́ẹ̀kínní ẹ̀kejì ẹ̀kẹta mo lè mọ̀ dàmọ̀ létà but mo dọ́gbọ́n wù dáadáa mo wá jẹ́ kí èrò fà níjókòó ọkù bíyàn bíi méjì sí mẹ́ta mo wá súnmọ́ àfa ẹ dákun lẹ́ẹ̀kan mo rí tẹ̀ ń ṣàdúrà fún ẹnìkan ó ní bẹ́ẹ̀ ni ó lóun pe àwọn èèyàn òun ni mo ní nígbà tí a fẹ́ parí àdúrà yín ẹ wá ní ọlá sọ̀látù sábíkì mo wá taari ẹ̀ sí pé èwo ló tún jẹ́ sọ̀látù sábíkì mo ṣe bí ẹni pé mi ò mọ nǹkan kan nípa súfì èwo ló tún jẹ́ sọ̀látù sábíkì ó ní sọ̀látù sábíkì ó ní tàwọn oníkọ̀dìríyà nìyẹn ó ní bẹ́ẹ̀ ni so ẹ ti wá ṣe zọ́tù sábìkì fún òun wọ́n ní tó ṣẹlẹ̀ ni pé ẹni tóun bá sọ̀rọ̀ yẹn oníkọ̀dìríyà ni so àsàlátù tó válù lọ́dọ̀ tiẹ̀ àsàlátù tó nígbàgbọ́ sí lọ́dọ̀ tiẹ̀ òun ni sọ̀rọ̀ àtúnṣe àbíkì tàwọn oníkọ̀dìríyà ó ní tó bá dá sí tó ń tìjà níyà ló fẹ́ ṣàdúrà fún ṣàtúlì fáàtì ni òun ọkà làwọn jọ kà wọ́n tó pé alùsùnà ni òun fẹ́ ṣàdúrà fún wọ́n mọ̀ pé alùsùnà ò ní fẹ́ gbọ́ sọ̀ràtù sábíkì kò sì ní fẹ́ gbọ́ sọ̀ràtù àlìfáàtì ó ní sọ̀ràtù ìbẹ̀míyà ni òun ọkà ló ń tó túmọ̀ sí wípé ẹ̀ ń ṣe bí àmú ẹ̀bà àbí bí ọ̀gà tó ga sí pé tẹ bá ti rí onítọ̀rí pé eléyìí ẹ gbìyànjú àti mọ sọ̀látù tiwọn so tẹ bá fẹ́ ṣàdúrà fún sọ̀látù tó nígbàgbọ́ nínú rẹ̀ òun lẹ́ ṣe fún un tẹ bá tún rí eléyìí náà òun náà lẹ́ fún un ó ní bẹ́ẹ̀ ni àbá ó ní bẹ́ẹ̀ ni òun òkè ní tí mo fẹ́ mọ̀ náà ni èmi ti di èmi ti di kókó mú kókó tí mo dì mú bẹ́ẹ̀ náà ni wípé lọ́dọ̀ igun kọ̀ọ̀kan wọn sọ̀látù wọn ni wọ́n bá lù tẹ́mákàn ń dẹ mọ́ ni wọ́n mọ̀ sọ wípé ẹ àwọn atúmọ̀ ka sọ̀látù lè fàátì dá máa ń dẹmọ o wọn ò nígbàgbọ́ nínú sọ̀látù tọ̀ríkọ̀ míì o yàtọ̀ sí sọ̀látù tọ̀ríkọ̀ tiwọn. tọ́ náà sheikh declare ṣáfìhù ẹ máa gbọ́ mi dáadáa o ẹ gbà pé ojú ọ̀nà súfì ó pín yẹlẹyẹlẹ sí nǹkan bíi hundredi ojú ọ̀nà kọ̀ọ̀kan sì yàtọ̀ sí ojú ọ̀nà kejì ẹ̀rí fáwọn oní tìjà níyà táwọn bá fẹ́ ṣe wàdífà tiwọn àwọn ọ̀tẹ̀ aṣọ funfun sílẹ̀ sáàrin wọ́n sì jókòó ni wọ́n jókòó ṣe ni tó bá dá sí pé àwọn oníkọ̀dìríyà ni àwọn ó nà ó ṣe ti wọn ni wọ́n sì máa ṣe ọwọ́ wọn báyìí wọ́n máa ṣe báyìí ẹ̀ náà ti rí àwọn àpẹẹrẹ rẹ̀ nínú tí a fi hàn yìí okay now sheikh bidlai ṣàfihàn ṣé kò tó ní ẹ̀rí wípé ìṣìnà ní súfí bó ti já sí pé ojú ọ̀nà wọn yẹn lane by lane ló jẹ́ tí ò jẹ́ lane ẹyọ kan tí ò tó lẹ́rìí tí ò tó nǹkan tó yẹ kẹ́ ẹ fi fura mọ̀ ẹ̀ ń gẹ́gẹ́ bí àfáàgbà wípé àá nígbà táwọn ẹ̀sọ́ làwùsọ̀là tí ó demonstrate ojú ọ̀nà mọ̀ fáwọn sábà lọ́jọ́ kan ó ti sọ lọ́rọ̀ fún wọn ọwọ́ afẹ́ tún fẹ́ demonstrate fún wọn ànábì wá fa ìlà kan lẹ̀ ìlà náà tọ́ báyìí ó ní eléyìí ní àsìrọ́tú àlìmùsítàkì ilẹ̀ ẹyọ kan lànàbì fà lẹ̀ mo mọ̀ pé ẹ máa dì sí yẹn ẹ̀ẹ̀kan rántí ẹ̀ ń gbà tẹ̀ ń sọ̀rọ̀ lọ́wọ́ ni ànábì fa ìlà ẹyọ kan sílẹ̀ báyìí ó ní eléyìí ní ọ̀nà tààrà ọwọ́ á ní lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà tààrà yìí o àwárí ọ̀nà ọ̀nà kan ọ̀nà míì ọ̀nà kan ọ̀nà míì ọ̀nà kan ọ̀nà míì ọ̀nà kan ọ̀nà míì lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún lẹ́gbẹ̀ẹ́ òsì lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún lẹ́gbẹ̀ẹ́ òsì oníṣẹ́rí àwọn ọ̀nà wọ̀nyẹn àwọn olùpèpè sínú iná ló dúró sórí rẹ̀ pẹ̀lú àdíìsì yẹn tó sì wà tàbí Muslim ó ti ń jẹ́ káwa mùsùlùmí wọ̀ wípé ọ̀nà ẹ̀sìn tiwa kò gbọ́dọ̀ ní kò gbọ́dọ̀ ni yà kò gbọ́dọ̀ yà ojú ọ̀nà kan náà ni so ojú ọ̀nà àwọn súfì wọ́n wá pín yẹlẹyẹlẹ èwo ń bẹ̀ lọ́wọ́ jásálìjẹ̀ náà. pínpín tí wọ́n pín yẹlẹyẹlẹ yìí irú àdánwò yẹn kò wá sínú súnà nàbì kò sí lọ́dọ̀ alùsùnà alùsùnà ìbàdàn níbikíbi tá a wà agbọ́dọ̀ ekulewa kan náà ni alùsùnà èkó èkó lẹ́yìn wà sheik èkó lẹ́wà gbogbo alùsùnà èkó agbọ́sìn kankan náà ni alùsùnà náà gbogbo ilẹ̀ yorùbá alùsùnà ti mẹ́ńbẹ̀ gbogbo ilẹ̀ haúsá alùsùnà tó wà gbogbo ilẹ̀ yíbò tabatu nàìjíríà tàbí ta gbogbo alùsùnà pátápátá kò sí pé eh, alùsùnà ti wà bí àlélẹ́ àbí alùsùnà ti débùnù tẹ́lẹ̀ àlélẹ́ àbí alùsùnà mọ̀ ń dàpọ̀ àwọn àgbà báàlú wa ni o. kò sí alùsùnà ti Imam Màlìkì kò sí alùsùnà ti Abu Hanifa lọ́tọ̀ kò sí alùsùnà ti Imam Shafi'i lọ́tọ̀ olókọ inú o kò sí alùsùnà ti Imam Ahmad lọ́tọ̀ kò sí alùsùnà ti Ibnu Jawzi lọ́tọ̀ kò sí alùsùnà ti Ibnu Jawziya lọ́tọ̀ kò sí alùsùnà ti Ibnu Taymiya lọ́tọ̀ kò sí alùsùnà ti Albani lọ́tọ̀ kò sí alùsùnà ti sheikh ufaimin lọ́tọ̀ kò sí alùsùnà ti sheikh fauzan lọ́tọ̀ ẹni tẹ́ ń gbọ́ mi mo fẹ́ kí ẹgbẹ́ kọkọlọ yóò sílẹ̀ kẹ́ ẹ sì fi ọkàn tútù kẹ́ ẹ máa fi gbọ́ àwọn àlàyé tí mò ń ṣe mo mú àlàyé yìí wá in a very simplified manner so that ẹ lè mọ̀ pé ojú ọ̀nà súnfí ojú ọ̀nà ìṣìnà ni so àwálù súnà a máa dá ojú ọ̀nà lẹ̀ ló pa sọ pé àlù tàìmíyà àlù wàdíyà àfọ oníkùránì olóòmọ ara rẹ̀ ara rẹ̀ pé àwa àlù wàdíyà òun ló ti rí nílùú Ìbàdàn èmi ò tí ì jẹ̀mọ́ nǹkan nje ti ń jẹ́ bí wàbíyà ẹnu oníkùránì ló ti máa jáde bẹ́ẹ̀ kò tí sẹ́nì kankan tó pera rẹ̀ tó bá rí kó kó kó wọn fún wa kò sí gbogbo àwọn àfáàn pátápátá àtàwọn wá lẹ́yìn wọn lọ. so ìyẹn máa jẹ́ clue ó máa jẹ́ ìṣàárà ó máa jẹ́ atọ́ka wípé ojú ọ̀nà súfì yìí ò dá o ojú ọ̀nà yẹlẹyẹlẹ ní o ojú ọ̀nà súfì yìí ò dá o ojú ọ̀nà súnà ẹ̀yọ̀kan ọ̀tọ̀ kò straight kò wọ́ kò pẹ́ka. tọ́ ṣé zikule ṣáfì yìí mo fẹ́ bí ilé ìbéèrè àwọn bẹ́ẹ̀ tí mo bí ilé rè ẹ máa nọ́ọ̀tì ẹ̀ lẹ́ o torí tẹ́ ẹ̀ bá dáhùn rẹ̀ fún wúmọ̀ ẹ wò ó tẹ́ ẹ̀ bá dáhùn rẹ̀ tẹ́ ẹ fi gbígbọ́ ṣe bí aláìgbọ́ bẹ́ẹ̀ dáhùn rẹ̀ láyé ẹ dáhùn rẹ̀ lọ́rùn bẹ́ẹ̀ dáhùn rẹ̀ láyé ẹ dáhùn rẹ̀ lọ́rùn àmọ́ ó sunwọ̀n fún yín kẹ́ ẹ dáhùn rẹ̀ láyé káwọn ibi tẹ́ ẹ bá wà káwọn ibi tẹ́ ẹ bá wà. nígbà tí àbá àfa àdìgúlẹ̀ ṣàfihì tí àwọn náà wá gbà pé ojú ọ̀nà súnfún tó pín yẹlẹyẹlẹ mẹ́ta ló wà nàìjíríà ẹ bá mi bi wọ́n léèrè nínú mẹ́tẹ̀ẹ̀ta tó wà nàìjíríà èwo ló wà níbàámu sí àlìkìtáàbù wa sunna èwo ló wà níbàámu sí àlìkìtáàbù wa sunna táàbù sọ pé àsòfíyà táàbù sọ pé tìlíkà àtọ̀ríkọ́ àsòfíyà àlá alàlìkìtáàbù wa sunna èwo nínú wọn ṣé tìjà níyà ṣé kọ̀dìríyà ni ṣé ṣàdìríyà ni tá a bá ti rí eléyìí tó wà lójú ọ̀nà súnà nù wọn tó bá ti pé súnà ó ní gbogbo nǹkan tí wọ́n ń ṣe ń bẹ̀. èyí ṣe tí ẹ̀dá kọ wọn fún wa. èyí ṣe tí ẹ̀dá kọ wọn fún wa kẹ wá ṣàlàyé àkìídà wọn ìbáàdà wọn tó ga sí pé súnà nẹ́bì ni. bí kálíwà tí wọ́n ń ṣe ló jẹ́ súnà nẹ́bì kẹsọ́fáyé. bí pípe gbogbo nǹkan ní húwà húwà húwà húwà òun ló jẹ́ súnà nẹ́bì kẹsọ̀ fáyé bí ìtẹ́ aṣọ funfun wọn sílẹ̀ ló jẹ́ súnà nẹ́bì kẹsọ̀ fáyé bí báwọn kan ṣe ń kó tẹ̀sùn bá àsọ́rùn tẹ́ ẹ rí yẹn tí wọ́n ń dé fìlà náà ẹ̀dọ́gbọ̀n sórí wọn tí wọ́n ń gbé láńtà lọ́wọ́ lọ́sàn-án gangan wọn ẹ́ tọ́ ẹ pé ìyẹn ló jẹ́ súnà ànẹ́bì kẹ́ ẹ sọ fáyé sheik ẹ gbọ́dọ̀ sọ o ẹ gbọ́dọ̀ sọ ẹ gbọ́dọ̀ sọ èwo nínú àwọn tọ̀rí ikọ̀ yẹn ló wà níbàámu sí alukurani àti súnà ànẹ́bì tẹ́ ẹ lè sọ fáyé. tẹ́bá sì ti fẹ́ sọ fún ayé sọ pé ó ń tìjà níyà ni ó wà lórí súnà ànẹ́bí ẹ wàá sọ àwọn àkídà àwọn tí ń bẹ nínú tíà nínú tíà wọn àti àwọn ìbáadà wọn tó ga sí wípé ẹ rí àdìsí wá lórí ẹ tẹ́ẹ̀fì gbè fún wọn. yóò ti yé èmi mọ̀ wípé kápẹ́ńtà yín kò lè fọ kò lè fi eyín yọ̀sùn lára di mo mọ̀ bẹ́ẹ̀ ẹ̀ tó bẹ́ẹ̀ ẹ̀ tó ẹ̀ tó bẹ́ẹ̀ kẹ́ ẹ establish ẹ̀ fàyè wípé onítìjà níyà o alùsùnà ni wọ́n o nítorí wípé gbogbo àkídà àwọn pátá ló wà ní súnà níbi gbogbo ìbádà wọn pátá ló wà ní súnà níbi ẹ tó bẹ́ẹ̀. ẹ tó kẹ́ ẹ sọ fáyé wípé gbogbo àkídà oníkọ̀dìrí yà pátá ló wà ní súnà níbi gbogbo ìbádà oníkọ̀dìrí yà pátá ló wà ní súnà níbi ẹ tó bẹ́ẹ̀. ṣé ẹ tó kẹ́ ẹ sọ wípé. gbogbo àkìdá àwọn oníṣàbílíyà pátá ló wà níbàámu sí súnà nàbí Muhammad tàbí gbogbo ìbáàdà àwọn pátá tí wọ́n ń ṣe yẹn ló wà níbàámu sí súnà nàbí ẹ̀ lè sọ lè sọ nígbà mùkọ́jà tó bí bìlì kìtàbí wà sún náà àgbèmọ́ra lásán ni àgbèmọ́ra ni àgbèmọ́ra ni mo sì ń bọ̀ sórí yìí níwájú èsì mọ́ kọ́kọ́ pílè lẹ́ẹ̀kan yẹn ọ̀rọ̀ tí ì kàn ni pé ojú ọ̀nà wa yìí wọ́n wà nípa mo sí wà náà bá gbọ́ pé ọ̀sọ̀ ń tọ́wọ́ sọ yẹn ẹgbẹ́ wò sórí òṣùwọ̀n àlèkìtàgbù àsúnà tó bá ṣe kòǹgẹ́ rẹ̀ ẹgbàmú tí ò bá ṣe kòǹgẹ́ rẹ̀ ẹ̀jùnú àgbèmára lásán ni gbogbo nǹkan tí ò ṣe wẹ́kú àlèkìtàgbù àsúnà lójú ọ̀nà ìkọ̀ọ̀kan wọn wọn sọ́lẹ̀ wọn sọ́lẹ̀ ordinary aṣọ funfun tó ní tìjàlíà máa ń tẹ́lẹ̀ wọn ò lè gbà láyé pé táwọn bá fẹ́ ṣe àdíkìrí o káwọn má ti aṣọ lẹ wọn ò lè gbà. kódà níbi tó wọ̀wọ̀ lára dé tí ẹnìkan bá kọ́kọ́ dé sí ìjókòó táwọn yòókù ò sí ìdè yóò gbé aṣọ fún yẹn síwájú yóò gbé síwájú. Si níbi tó wọ̀ wọ́n lára dé àwọn kan lọ sí hajj wọ́n sì mú aṣọ funfun yẹn lọ́wọ́ nínú hòtẹ́ẹ̀lì wọn ṣé wọ́n túmọ̀ pé lárúbáwá ò ní wá ṣẹ́ẹ̀kì inú rúùmù ẹnì wọ́n sì ń tẹ aṣọ yẹn sílẹ̀. ordinary aṣọ o àwa là ń wò pé ordinary ni ṣẹ́ẹ̀ṣì aṣọ lọ́dọ̀ ń túbí tẹ́sí àsọ ni lọ́dọ̀ ní ṣubú torí pé aṣọ ìgbàlejò àlejì muhammadu ni sallallahu alaihi wasallam àti àwọn àròlé rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin àti àwọn tí wọ́n ń pè ní àkìtọ́ọ̀bù ẹ̀rí lára mùsọ́lá àwọn nìyẹn àkìtọ́ọ̀bù wọ́n máa ń pa àwọn kan ní àkìtọ́ọ̀bù nínú ìlànà súfì àwọn kútùbù tí dámọ̀ ẹ̀ jẹ́ àkìtọ́ọ̀bù wọ́n wà ní òkè mùrídì ṣéwù mùkádámù kọ̀lífà sẹ́yìdá àkìtọ́ọ̀bù àwọn àkìtọ́ọ̀bù ní bírú ṣéwù tìjáni bí ṣéwù nìyáàtì àwọn yẹn ni wọ́n ráǹkì wọ àkìtọ́ọ̀bù. nílànà Christianity ẹni tó ikú bẹ́rẹ̀ sí sí àkìtọ́ọ̀bù ó ní àwọn máa ń pè ní the most reverend father the most reverend father the most reverend father so onísúfí ó gbàgbọ́ wípé aṣọ táwọn ń tẹ́lẹ̀ yẹn àwọn fi ń gbàlejò ànábì muhammadu ni àtàwọn àròlé ẹ̀mẹ́rẹ́ẹ̀rin àtàwọn àtìtọ́ọ̀bù àwọn. sọ sì wà nínú súnà ànẹ́bì pé tí ànẹ́bì bá fẹ́ ṣe àdíkìrí o akúkúrú àwọn sọ̀hábà tí wọ́n wà ní mọ́síláàtì tí ò ní mọ ní méjì tí ò ní mọ mẹ́ta tó ń kálukú mọ̀ sí àdíkìrí tiẹ̀ lọ́dọ̀ ara rẹ̀ wọ́n yìí tẹ́ aṣọ ọ̀lẹ̀ nígbà ànẹ́bì tún kúrò láyé wọ́n yìí tẹ́ aṣọ ọ̀lẹ̀ ok so ìtí asọ́ọ̀lẹ̀ wọn yìí ara ìbáàdà wọn ni ara àkìídà wọn ni wọn ò lè yọ ọ́ lẹ̀ ohun tẹ́ ẹ rí ẹ sọ wọn ò lè yọ ọ́ lẹ̀ ní wọn. bí ìgbà tẹ́ fẹ́ destroy tìjáníyà wọn ni tẹ́ bá ní kí wọ́n yọ aṣọ yẹn lẹ̀. the same thing lọ́dọ̀ àwọn oníkọ̀dìríyà aṣọ tí wọ́n máa sọ ọ́ kọ́rùn-ún tí sọ ọ́ kọ́rùn-ún bàbá olómi a máa fi kọ́rùn ṣe rá aṣọ tẹ́ ń wò aṣọ green aṣọ green yẹn èèyàn kan lè jẹ́ mùrídí lójú ọ̀nà tọ̀ríkọ̀ kọ̀dìríyà kọ́kàn lọ sọ́jà kó lọ ra aṣọ green kó lóun fẹ́ lọ sí wàsífà kó wá fi kọ́rùn èèwọ̀ ni o èèwọ̀ ni o kò gbọ́dọ̀ dánwò tí ò bá fẹ́ hàlákà nínú ìgbàgbọ́ tiwọn tí ó bá fẹ́ hàlákà nínú ìgbàgbọ́ tiwọn. lójú ọ̀nà kọ̀dìríyà aṣọ green tí ẹ mẹ́rin tẹ́ máa ń sọ ọkọ̀rùn yẹn fẹ́ aṣọ special ni nínú ìgbàgbọ́ wọn aṣọ oyè kan ni lójú ọ̀nà kọ̀dìkọ̀ kọ̀dìríyà ìmọ̀ bẹ́ẹ̀ bàbá olómi wà lára ń bì wọ́n lè pè yín sórí prógáàmù kí wọ́n sọ àhàmíyà rẹ̀ fún wa torí bàbá ti wà nú ẹni tí wọ́n ti faṣọ yẹn kọ́ lọ́rùn o lè sàdédé fi aṣọ green kọ́rùn lójú ọ̀nà sọ̀rí kọkọ̀ lè rí yà ó sì dá ní yóò sì ní ẹ́fà fi aṣọ green kọ́rùn òun ó tẹ̀ white lẹ̀ ni ní ti oníkọ̀dìrí yà kò ní táṣọ white ilẹ̀ aṣọ green ni ó fi kọ́ ọrùn rẹ̀. aṣọ green tí ó sì fi kọ́rùn rẹ̀ yìí kò gbọ́dọ̀ lọ rà fún ara rẹ̀ tán kó wá fi kọ́ ọrùn ara rẹ̀ èèwọ̀ ní o lógbònà sọ̀rí kọkọ̀dìrí yà èèwọ̀ ní o abomination ní o wọn ìdánwò wọn ìdánwò wọn kì í dánwò. àfi sẹ́ńbà kan fẹ́ sọ pé òkè ẹ̀jẹ̀ adọ́gbọ́n ẹjẹ́ àdọ́gbọ́n tan ayé ká sọ pé àbúrò ẹ̀ mọ́ ń parọ́ ló kù ó nípò tó o gbọ́dọ̀ dé lójú ọ̀nà kọ̀dìríyà tẹ bá wo ìjókòó bàbá olómi ẹ rí i pé àwọn bíi méjì ní ẹ máa yẹn kọrùn àwọn àti mọ́làrọ́wà àti wọn àgbà ní máa fi kọrùn kí ló fà ìdí ni wípé ó níbi tó gbọ́dọ̀ bá ojú ọ̀nà tọ̀rí kọkàndínlíyàdé kí wọ́n tó lè sọ pé gbọ́rùn ẹ wá ka fi aṣọ ìkọ́ ọlọ́run lógo tiwọn nu wọn ò ní láwà ní o wọn ò wé o fi kọrùn ṣé bí Abubakar umolu fún àtàrí ṣe máa ń pa sọ́kọ̀rùn káàkiri nu tá a bá tẹ̀ rí àdìsí kà wípé lọ́jọ́ kan o ànábì ó pàtàkì ẹnìkan o ó wá fàṣọkọ lọ́rùn bẹ́ẹ̀ náà ló wé láwàní fẹ́nìkan rí bẹ́ẹ̀ náà ló fún ẹnìkan ní àlìkínbà rẹ̀ rí ó fi pọ́nlé ó fi ṣe ẹ̀bùn fún un kìí ṣe pé a wà aṣọ di ẹ̀sìn àtúwà aṣọ dẹ̀sìn tán yóò wà gá sí wípé ó níbi tó o gbọ́dọ̀ bá ẹ̀sìn dé kó o tó lè máa gbé nǹkan báyẹn kọ́rùn. so mo fẹ́ kí sheikh zikilẹ̀ kí wọ́n bọ́ ta wọ́n ti sọ fún wa wípé tọ̀ríkọ̀ mẹ́ta ní bẹ́ nàìjíríà so ẹ eh, need more research tìjàníyá kọ̀dìríyá ṣàdìríyá èwo nínú wọn lẹ́yìn lè sọ fún wa láyé tẹ́sì sọ fún wa lọ́jọ́ àlèkìyàmọ̀ wájú àlá ọ̀tọ́jọ́ dá gbogbo wa wípé ojú ọ̀nà tìjàníyà o tàbí kọ̀dìríyà o tàbí ṣàdìríyà o ojú ọ̀nà súnà nẹ́bì ni pé gbogbo ohun tí wọ́n ń ṣe ń bẹ̀ pátá o súnà nẹ́bì ni àwa mùsùlùmí à ń retí ẹ̀ látọ̀dọ̀ yín torí ẹ̀yin lẹ ju ọ̀rọ̀ lẹ̀. torí náà yìí èèyàn wa tó ní súfí bá ń pè ní onísú náà irọ́ ń pa o irọ́ ń pa o onísúfí ni o kì í tó ń súnà o súfí àti súnà pín ìpàdé ara wọn o súfí àti súnà wọn ò lè jọ wà lójú kan náà papọ̀ o mọ́tànra rẹ jẹ́ o. now ìjà wa tẹ̀wájú amọ̀rẹ̀ ti ṣe ìkúlẹ̀ ìsàfihàn tí wọ́n á discourse Tìjàníyà tàbí kọ̀dìríyà tàbí ṣàdìríyà tó jẹ́ ojú ọ̀nà súnà nìyí. ìdásẹ̀wájú. gbogbo wa jẹ́ ọ̀làmọ́ sófìyà ìdírè ló gbé àlọ́rọ́ sófì lọ́dọ̀ wọn pẹ̀lú àyà ṣeré ṣé wọ́n bá bí ọmọ tó lọ́wọ́ bá wọn sí yóò gbégbé ẹ̀ẹ́dọ́ bá wọ́n gbà yí pé àìsí kòtò nígbà lọ́lọ́. ṣé ẹ gbọ́ báwo wọ́n ní àwọn tí wọ́n á jẹun súnfì yìí o àwọn bàbá àwọn tọ́jọ́ ń súnfì pé no going ni ọ̀rọ̀ súnfì lọ́dọ̀ wọn ò gbọ́dọ̀ sọ̀rọ̀ láti takò ó gbọ́dọ̀ sọ̀rọ̀ láti takò tí wọ́n bá sì bí ọmọ tọmọ yẹn bá lòun ò bá wọn ṣe yóò gbèpè tọ́bájọ́mọ kí wọ́n ní yóò gbèpè àwọn bàbá yìí wọ́n gbà wípé no sufi no islam no sufi no paradise ẹgbọ́n lẹ́ẹ̀kan sí i. yẹn lọ́rọ́ sóbí lọ́dọ̀ wọn pẹ̀lú báyẹn ṣe rí tí wọ́n bá bí ọmọ tó lọ́wọ́ bá wọn ṣe yóò gbé pẹ̀. ẹ̀kọ́ bá jẹ́ ọmọ kí wọn àti ọ̀bá wọn ṣe wọn bínú sí lórí ìdí ẹ̀ wọ́n gbà yí pé àìsí kò tó níjọ́ náà lọ. ọgbọ́ wọn ní nítorí ìdí ẹ̀ tọmọ bàbá wọn ṣe ń gbà pé kò sí lójú ọ̀nà ọlọ́run ìbá àmọ́ ṣe Islam tọmọ kí bàbá wọn ṣe súnfí wọn gbà pé kò sí lójú ọ̀nà ọlọ́run ìbá àmọ́ ṣe islam ṣẹ́rí bá mi sìn tọ̀ ẹ jẹ́ wá pọ̀ ẹ̀sìn ẹ jẹ́ ń ṣàlàyé lórí ẹ̀. nígbà tí ṣéèkù bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn tá a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tá a bẹ̀rẹ̀ ṣẹ́rù fún ọ̀rọ̀ ṣéèkù lèkúlá ìṣàfihì wọ́n sọ̀rọ̀ kan wípé mẹ́ta ni àwọn àbá pín sí lórí ọ̀rọ̀ sufi ṣe rántí àbí kí n rán létí ni ẹ jẹ́ kí n wo kílípù tí ẹ jẹ́ kí n wo kílípù yẹn wọ́n ní mẹ́ta làwọn afá pín sí lórí ẹ̀ ẹja play kílípù lè wo làbóyò ni. ọ̀rọ̀ ńlá ni ọwọ́ ẹlẹ́yìn ó ìṣòro sọ torí báwọn yẹn ti pinnu ẹ̀mí wọ́n ti di àmọ́ rẹ̀ ọkàn wọ́n ti ta làákàrẹ̀ kókó sábẹ̀ kan ẹgbẹ́ ni wọ́n á fẹ́ sọ àwọn ọ̀gá abẹ́gbọ́n tó fẹ́ kí ló fẹ́ wí ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀sìn ní ọ̀rọ̀ ìmọ̀ ni kò sí láàbẹ̀ ojú kí ni àwọn onímọ̀ sọ abẹ́ gbẹnu àwọn onímọ̀ sọ̀rọ̀ lẹ́yìn sí ẹlẹ́yẹmẹ̀yà lánàá ni àwọn ọ̀rọ̀ tí a fẹ́ sọ. Àkọ́kọ́ tí a máa ń wo àwọn àfẹ́sìn lórí ilé ayé lẹ́gbàá tí ìdáǹkọ́ ìdáǹkọ́ ti dé tí di àtúntò máa ń sọ̀rọ̀ lọ́wọ́ ìgbà. Àwọn àfẹ́sìn wọ́n pèsè mẹ́ta àjọ ìdásọ́wọ́ gbogbo àwọn tá a lè pè láwọn àfa wa tí wọ́n ń bẹ láyé lè mí adájọ́ láyé má lè mí kódà tí lọ́ba tó ń bẹ lọ yìí bàbá àlàlámà yóò sọ lọ́wọ́ ọ̀kan nù fún mẹ́ta yìí. tí wọ́n bá kán kó sí kálukú òun náà ló ń sọ̀rọ̀. tọ́ níbẹ̀rẹ̀ kẹ̀kẹ́ ọ̀rọ̀ wọn nìyẹn o wọ́n ní kó sí mẹ́ta ẹ̀bẹ́ kọ̀ lẹ́yìn náà wọ́n á ń sọ. Eh, mọ́kífù àkọ́kọ́ mọ́kífù kejì mọ́kífù kẹta nígbà tí wọ́n sọ̀rọ̀ mọ́kífù kejì ẹgbọ́n tí wọ́n sọ ń bẹ̀ káwọn ra wa létí. ìlú ẹlẹ́ẹ̀kejì táwọn bá dúdú nípa rẹ̀ àlejàwọ́ àdùnmọ́ta ìlànà tó fún ìlànà rẹ̀ ni. gan-an sí lọ bó refresh memory bàbá yẹn o ká máa gbọ́ àlàyé tí mo bá ṣèkù ṣe lórí ẹ̀ ní wípé àwọn mọ́kìfù sáni yìí haruli jawad mùsùlápọ̀ àwọn tí wọ́n sọ pé máa ṣe súfí ojú ọ̀nà rere ni máa ṣe bó bá ṣe wù ọ́ bó bá ṣe ò lè rọrùn wọ̀ mo ní pé ọjọ́ mi lójú fún sheikh bikira ṣàfi láti recognize igun kejì yìí torí pé igun kejì yìí wọn ò sí nínú igun alùsùnà rárá wọn ò sí nínú igun alùsùnà rárá igun tí wọ́n fẹpọ sọ tí wọ́n wí yẹn wọn ò sí nínú alùsùnà rárá tá a bá sì wo àgbáyé àwa mùsùlùmí lónìí fourthly àwa mùsùlùmí generally a ti pín sí seventy three. káà mùsùlùmí bá wá ń sọ̀rọ̀ nípa táwọn àfáà lórí ọ̀rọ̀ àwọn àfáà lórí ọ̀rọ̀ àìrẹ́kọ̀n pẹ̀lú àwọn seventy yẹn kí ló fà á nítorí pé wọ́n èyí ṣe alùsùnà ìdàkejì ni wọn alùlìbídíà ni ni wọn ò sí nínú àlàyé mú wá pé àwọn o àwa ń kà wọ́n àwa ní sáǹdì àwọn alùsùnà rè ẹ sáǹdì àwọn ṣíà rè sáǹdì àwọn múrídíà rè sáǹdì àwọn mọ̀tẹ́sílà rè ìgbà tí ìgbà ti pé wọ́n ní ká wá fi ìjà àbá wa dá wàhálà lẹ̀ nínú àwùjọ wa ìgbà tá a máa ń sọ pé àwọn àfa àyapẹ ẹnu jùlọ ni ìgbà tí ó bá gá sí pé within alusunna within our afáàlù súnà bí ká sọ pé nísìnyí o Imam Maliki mo kí fún ẹ nìyí lórí ọ̀rọ̀ ìbáàdà kan Imam Abu Hanifa mo kí fún rẹ̀ rèé Imam Shafi mo kí fún ẹ nìyí ẹ jẹ́ kí n fa alápẹ̀rẹ̀ ní ìsìn tí a bá ń sọ nípa báwo ni ẹni tí ó jẹ́ mọ̀síbúùkù ẹni tó bá mọ́mù lórí irun tí wọ́n ti kí rákà tàbí méjì sẹ́yìn bí ó ti san ìrun rẹ̀ àásọ̀fáwọn àfà pín sí mẹ́ta àásọ̀ pé àwọn àfà ó ṣe kí ni ó pín sí mẹ́ta a ní àlèmókìfùlẹ̀ awálù òní pé ẹni tó bá fẹ́ sàn kó ka ìwọ̀n èyí tó bá yẹ fún àkọ́kọ́ èyí léyìí tó fẹ́ kí kó kà á kún ìparí ìyẹn ni mókìfù àlìkìtìmọ́ọ̀mù ìdúró kejì kó ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ padà kó ka eléyìí tí ó bá lẹ́yìn máàmù yẹn fún ìrun parí rẹ̀ kó wá ka eléyìí tó fẹ́ mú wá gẹ́gẹ́ bí ìrun tó fẹ́ san ìyẹn ni mókífù àlìkọ̀dọ́ àtúwá ní mókífù kẹta mókífù kẹta yìí òun ni mókífù tó sọ wípé ohun tó bá jẹ mọ́ kíkà ó mú wá ní mú wá kọ̀dọ́ ohun tó bá jẹ mọ́ iṣẹ́ ó mú wá ní ìmú wá ìtìmáàmù mo rántí wípé mọ́kìfù kẹta yẹn òní ti mọ́dà máa mọ̀lẹ́kì sẹ́wárí gbogbo mọ́kìfù mẹ́tẹ̀ẹ̀ta yẹn kò jáde kúrò nínú agbo mọ̀záìbù lárẹ́bà mẹ́rẹ̀ẹ̀rin kò jáde kúrò mẹ́rin. kò sí ń tọ́kàn àtẹ̀lú báwo ni múrídìí àti máa kí irun tiẹ̀ kò sí ń tọ́kàn àtẹ̀lú báwo ni ṣíà ṣe máa kí irun tiẹ̀ kò sí ń tọ́kàn àtẹ̀lú báwo ni mọ̀tẹ́sílà ṣe máa kí irun tiẹ̀ báwo ni wọ́n ṣe máa sàn wọn tiwọn ìtọ́kàn àwa in as much tẹ́ni tó ń sọ̀rọ̀ ti jẹ́ ọ̀kan nu alùsùn náà ò ní pé lágbo àwọn ìmọ̀mù mẹ́rẹ̀ẹ̀rin o wọ́n fẹnu kò ní àbí wọ́n yapa ẹnu so nígbà náà ó ní ìsọ ìyapa ẹnu wọn àti bá ṣe harmonize ẹ̀ la máa ń sọ pé àwọn àbá pín àìgbé ìpín yẹn kọjá within àwọn àbá alùsùnà so nígbà tí àbá dìkúlẹ̀ ṣàfihì táwọn wá ń sọ pé àwọn àbá pín lórí ọ̀rọ̀ sufi wàlẹ́ ọ̀rọ̀ fìtínà ni wọ́n sọ bí wọ́n ṣe include mọ́kífù àlìjàwázù mọ́tílà kan wàlẹ́ fìtínà ni. bẹ́ẹ̀ni kan bá sọrú ẹ̀ kò yẹ kó jẹ́rú wọn kò yẹ kó jẹ́rú àfáàdì pẹ́lẹ́sì àfihàn sọrú ẹ̀. àwọn tó lè sọrú rẹ̀ wípé àwọn àbá pín òun làwọn tó bá jẹ́ oníṣúfí tí wọ́n jẹ́ oníbídíà ọ̀kan nínú wọn rèé tó sọrú ẹ̀ ọ̀kan nínú wọn rèé tó sọrú ẹ̀. ìyá tó fi lójú ọ̀nà ni àti àwọn tó ń pera wọn ní àlejò náà ti wọ́n jẹ̀mọ́ a kò jẹ́ àlejò náà gan tó kọjá sóde. kò sí àlejò náà tó kọjá sóde àrùsùnà. kódà tó tó òbí bá ṣe fún mi òbí ṣe mùsùlùmí. àwọn mùsùlùmí ọ̀rọ̀ ẹ̀ ló ní. ṣe gbọ́. ǹbọ̀ o. mo ní ọ̀rọ̀ tí àáfàá zikulẹ̀ ṣàfi sọ yẹn wípé àwọn àáfàá pín sí mẹ́ta wọ́n ní mọ́kìfù mẹ́ta lọ́rọ̀ sufi kìí ṣe ẹnu wọn ló yẹ ká fi gbọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ burúkú ni ọ̀rọ̀ burúkú ni ohun tó yẹ ká gbọ́ lẹ́nu wọn ò ní pé àwọn àfáàlù súnà o wọ́n ní mọ́kífù méjì lórí ọ̀rọ̀ súfì mọ́kífù méjì làwọn àfáà ní lórí ọ̀rọ̀ súfì tèmi mọ́ mọ́kífù àkọ́kọ́ ó sì wẹ́kú mókífà àkọ́kọ́ ti ìtàfà sọ ìyẹn ni alimọ́níwù mútílà kan mókífù kejì ó ní èyí tó jẹ́ mókífù kẹta lọ́dọ̀ àfáàdùkúlẹ̀ ṣàfihì ó ní mókífù àtẹ̀míyìz wàlẹ̀ ìsọ̀f pẹ̀lú àlàyé ẹ̀ tó ní o pẹ̀lú àlàyé ẹ̀ ní o ẹni tí ó bá ti gbàláyé tí mo ṣe nínú episode síwájú kó lọ gbọ́ o now láti wá sọ pé mo kí fún mẹ́ta la ní lọ́dọ̀ àwọn àfáà ìsọkúsọ ni bàbá ńlá ìsọkúsọ ni àwọn tí wọ́n lè pín sí mọ́kífù mẹ́ta onírú bàbá yìí ẹ̀tún wa gbọ́n tí bàbá yìí sọ lẹ́ẹ̀kan sí i. ìjẹ́ tó bí ojú ọ̀nà ni àti àwọn tó ń pera wọn ní àlùsùn náà pọ̀ ìjàmbá kò já àlùsùn náà gan tó kọjá sóde. òtí àlùsùn náà kan tó kọjá sófi tọ́lá ń bẹ sófi òun àlùsùn náà. kódà tó tó kí bá a ṣe sófi òbí ṣe mùsùlùmí. هذا موقف الجواز مطلقا bàbá tí ń sọ̀rọ̀ yìí òun sún fi tòdì kọ́ ni oníkọ̀dìrí yà ni so ọ̀dọ̀ wọn láti lè gbọ́ mọ́tífù burúkú pé tí èyí bá ti ṣe oníṣúfí ẹ̀ṣẹ̀ mùsùlùmí ẹkùn gbọ́lẹ̀ kan sí i. ìjọba ojú ọ̀nà ni àti àwọn tó ń pera wọn ní àlùsùn náà ti wọ́n jàmá kò jẹ́ àlùsùn náà ti hàn tó kọjá sóòtù. kò sí àlùsùn náà kan tó kọjá sóòtù bàbá ń bẹ sóòtù kò sí àlùsùn náà. kódà tó tó kí bá a ṣe sóòtù òbí ṣe mùsùlùmí. àwọn mùsùlùmí bàbá ń bẹ sóòtù. ṣe gbọ́ bá wọn. ṣé irú igun sùn fi tó ń sọ báwọn ni àfáàzì ìpínlẹ̀ ṣàfikún sí mọ́ àwárí súnà. ṣé ẹ sì mọ̀ pé nínú ọ̀rọ̀ àfáàzì ìpínlẹ̀ ṣàfi tá a plé lẹ́ẹ̀kan lórí ọ̀rọ̀ yìí àwọn náà wulẹ̀ sọ pé àwọn bàbá àwọn nílẹ̀ Yorùbá tí wọ́n jọ ń Súfí pé no go area ni ọ̀rọ̀ súfí jẹ́ lọ́dọ̀ àwọn bàbá yẹn ọmọ wọn tí ọba bá wọn ṣe súfí wọn fún lépè ọmọ tí ó ọmọ tí ó tí ọba wọn ṣe súfí wọn wọ́n lépè ni torí pé òun ṣe súfí ọlọ́run ni. gbogbo ọjọ́ wa jẹ́ ọlọ́mọ súfí yà ìdíre ló gbé àlọ́rọ̀ súfí lọ́dọ̀ wọn pẹ̀lú àyàṣeré ṣé wọ́n bá bí mọ́tò lọ́wọ́ bá wọn ṣe yóò gbégbé ẹ̀kọ́ bá jẹ́ ọmọ kí wọn àti ọ̀rọ̀ wọn ṣe wọn bínú sí torí díẹ̀ wọ́n gbà yí pé àìsí kò tóbi jọ̀nà ọlọ́run. ṣe ò kóòtù àfà out of context ẹ̀sùn tún gbọ́lẹ̀ kan sí. gbogbo àjọ wa jẹ́ ìlànà sófin àìjẹ́rìí ló gbé àìlọ́rọ́ sóbi lọ́dọ̀ wọn pẹ̀lú àyà ṣeré tí wọ́n bá bí mọ́tò lọ́wọ́ bá wọn tí yóò gbègbè ẹ̀kọ́ bá jẹ́ ọmọ kí wọn tí wọ́n bá wọn ṣe wọn ò bínú sí lórí díẹ̀ wọ́n gbà yí pé àìsí kò tóbi dọ̀nà ọlọ́ wọ́n láwọn tí wọ́n jẹ́ ọ̀làmáwò sùfíyà ọ̀rọ̀ ọ̀làmáwò alùsùnà látẹ́kẹ́ mú wá kò sí tó kan àwa pẹ̀lú làmáhù sùfíyà báwo ni wèrè ṣe fẹ́ sọ̀rọ̀ ara rẹ̀ bí ó ṣe kó sọ pé èèyàn rẹ̀ lòun ọpọlọ ọ̀hún pé kílẹ̀ expect lọ́dọ̀ ń súnfí tó tayọ tí bàbá yẹn sọ òun tó tọ̀ bá ti ṣe súnfí ò lójú ọ̀nà ọlọ́run tó o bá ti ṣe súfí ọ̀jẹ̀ mùsùlùmí sànẹ́bí ló sọ bẹ́ẹ̀ sọ́nà ló sọ bẹ́ẹ̀ ṣe kẹ́límà súfì gan ṣe bẹnu kùránì kẹ́límà súfì yẹn gan ṣe bẹnu hadisi ẹ́ àyè gba àyè gba kílókọ rẹ̀ àyè gba wọ̀fà ó ń pe olówó ẹ̀ lóko. àyè gbàwọ̀fà wọn ó ń pe olówó rẹ̀ ó ń pè lóko ó ń lápọ̀ ọmọ lórí pétọ̀ bá ti ṣe súfí òsì lójú ọ̀nà Islam ẹ ní ojú ọ̀nà tó bá ti pétọ̀ bá kúlé lórí tiẹ̀ bàjẹ́ wájú ọlọ́run tiẹ̀ tata pátápátá no remedy no repair. so mo wá sọ nígbà tí mò ń kọ́mẹ̀sì wípé ah, ṣé kò jẹ́ kẹ́ ẹ ìnkúlùdì ọ̀rọ̀ tí àwọn ulama fi sọ kò yẹ kẹ́ ẹ ìnkúlùdì ẹ méjì péré ló yẹ kẹ́ ẹ sọ pé àwọn àfáà pín sí lórí ọ̀rọ̀ wọn àwọn àfáà súnà lọ́tọ́rítì lọ́dọ̀ àwọn lọ́tọ́rítì kí ni mú àwọn mo kí fún wọn méjì ní o a rí àlìmọ́ní òun mútílà kan a sì rí mo kí fún tẹ̀lé yìí wà lè sọ tó yẹ kẹ́ sọ nìyẹn ẹ́ tó yẹ kẹ́ sọ nìyẹn. tọ̀ ní ìsìn tẹ́ ẹ wá sọ pé mo kí fún mẹ́ta ni wọ́n ní tẹ́ ti sọ wípé bọ̀. gbogbo ọdún wa jẹ́ ọ̀làmọ́ sọ́fìyà ìdílé ló gbé àlọ́rọ́ sóbi lọ́dọ̀ wọn pẹ̀lú báyà ṣe é ṣé wọn bá bí ọmọ tó lọ́wọ́ bá wọn ṣe yóò gbégbé ẹ̀ẹ́dọ́gba jẹ́ ọmọ akéwọn tó lọ́wọ́ ṣe wọn bínú sí i lórí ìdí ẹ̀ wọ́n gbà yí pé àìsí kò tó níjọ́ náà lọ. tọ́ ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan nígbà tẹ́ wá mú fífò yẹn wá ṣe é mọ̀ pé ẹ̀jẹ̀ ń mọ̀ yìí ẹ̀jẹ̀ wá ní ojúṣe kẹ́ ẹ ṣe tààlíkì lórí pé ohun tí wọ́n sọ yẹn o irọ́ ni wọ́n pa o. ẹ kàn líìsì mọ̀wákìfù wọn àwọn ojú ọ̀nà tẹ́ pín sí ta ní pòyẹ kọkọjá méjì tẹ̀sán di mẹ́ta ẹ wá sọ wí eléyìí pé àwọn àfa àwùlámà sufi nàìjíríà o lógun èrìà ni o tẹ́ bá bímọ tí ọba wọn ṣe wọ́n fún lépè ní o tẹ́ bá ọmọ kí wọn tí ọba bá wọn ṣe wọ́n fún lépè ní o torí pé o ò ṣe súná o ò sí lójú ọ̀nà nù o. tí ò yẹ kẹ́ ẹ kọ́mẹ́ǹtì lé lórí pé ọ̀rọ̀ tí wọ́n sọ yìí o ọ̀rọ̀ burúkú ni ẹ wá ju ọ̀rọ̀ ńlẹ̀ bẹ́ẹ̀ ṣé ẹ lérò pé làákàyè àwọn tẹ̀ ń bá sọ̀rọ̀ pé làákàyè wọn gbé ń tẹ́ sọ̀rọ̀ tí làákàyè wọn bá gbé ń tẹ́ ń sọ ẹ ní ìdí àtẹ̀sẹ̀ sọ fún wọn mọ́ aláìmọ̀kan lọ́pọ̀ jù nínú àwọn tẹ̀ ń bá sọ̀rọ̀ irú wa mélòó ní bẹ láàrin wọn tí ó mọ̀ pé ohun tẹ́ ẹ sọ yẹn o kò yẹ kẹ́ ẹ sọ tẹ́ ẹ bá sì wá sọ kẹ́ ẹ wọ́gi lé ni ọ̀rọ̀ tó yẹ kẹ́ ẹ ná kọ́sà ni ọ̀rọ̀ tó yẹ kẹ́ ẹ ágìlì lórí ni kẹ́ ẹ ágìlì against ọ̀rọ̀ tó yẹ kẹ́ ẹ takò lọ̀rọ̀ yẹn pé kí lórí burúkú yẹn náà tìjàníyà ṣé ò nígbà tí wọ́n dá tìjàníyà lẹ́nu kọ̀díríà ó ṣáájú rẹ̀ òun náà ṣé ò nígbà tí wọ́n dá lẹ́nu then ṣàbìlíyà tẹ̀lé ṣé ò nígbà tí wọ́n dá lẹ́nu then kó tó wá kan tìjàníyà ẹ ti wá ní god láti mọ sọ wípé tí ọmọ wọn ò bá ṣe tàbí ọmọ kí wọn ò bá ṣe pé wọ́n fún lépè àti pé wọ́n sọ pé kò sí lójú ọ̀nà ìsìláàmù tí òtọ́ bá kú tó ṣe ìsìláàmù kú tí òtẹ́ súnfí wọ́n rò ó pé ẹ̀dà kóòtù mu bí òkú kékeré ẹ́ sírú ọ̀rọ̀ ló wáyé kẹ́ ẹ jù lẹ́sìrì ọlọ́run sírú ọ̀rọ̀ yẹn ló yẹ kẹ́ ẹ sọ báyẹn kẹ́ ẹ jù lẹ́kẹ́ kú òlórí rẹ̀ kẹ́ mọ́ lè gé tiẹ̀ hmm? ṣé nítorí pé kẹ́ lè ní ìlọ́tún kẹ́ lè ní ìlú sí kẹ́ mọ̀ pè yín ní àpá ní ìkàyé níbo ni wù yìí báyẹn fẹ́ gbé déwájú ọlọ́run ẹ bẹ̀rù ọlọ́run náà ẹ wá dúró àwọn tó wà ní TMC ẹ mọ̀ kó bá wọn ẹ mọ̀ kó bá wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn TMC bàbá àwọn oṣù fi ni wọ́n wọ́n sì rí gẹ́gẹ́ bí authority. ètò bá ti ń takò bí ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórí sufi yóò ní ẹ̀ mi ò pé àwọn afá pín sí mẹ́ta kódà sheikh zikulai ṣàfihàn ló sọ pé mẹ́ta ni wọ́n pín sí àwọn náà mọ̀jẹ̀ ń gba ètè òbí o yẹn ya lọ bá wọn ní ìsìn yẹn o kémi náà ya gbọ́wọ́ ètí bá ń ṣe tìjàníyà kí n gbọ́wọ́ rẹ o ètí bá ń ṣe kọ̀dìríyà kó n gbọ́wọ́ rẹ o àbí ètí bá ń ṣe ṣàdìríyà pé àfáwà nìpínlẹ̀ ṣàfì ó ti sọ wípé mẹ́ta làwọn àfáà pín sí wọn ìtì ìfẹ́ kan sọ wípé táwọn àfáà báyìí pín báwọn <laughs> táwọn àfáà báyìí pín báwọn ibi tó bá ti lọ́ ń bẹ̀ masha allah see how you want to cover your TMC jamaah. not only TMC jamaa kì í wá jamaa nìkan ní wòyìn orí wà ti sọrọ so ẹ kò bá TMC ẹ kò bá MSN ẹ kò bá tàbí ọmúnù ẹ kò bá àwọn tẹ kò bá gbogbo àwọn yìí ẹ kò bá wọn lọ rẹ́kẹrẹ́kẹ́ ẹ̀yin tẹ̀sí fẹ̀ kan ní tí ẹsẹ̀ kan ní kwérì lẹ́sẹ̀ tẹ́lẹ̀ lórí pé ẹ̀jẹ̀ ẹlẹ́gẹ́ tá a sì mánéjì yín pé wẹ́ẹ́lì péyàn ń ṣẹgbẹ́ kò sọ́ọ́dí kẹfìrí kí ni ń ṣe nínú ẹgbẹ́ olómátà àlẹ́ ébúrọ̀ bẹ̀lẹ̀ àkọ́hìkì lábìlì mùsàmẹ́yàtì òun la fi kó yín mọ́ra láti lẹ̀yìn nílẹ̀ tí jàbàtà lẹ́yìn ẹ̀yin náà mọ̀ pé jàbàtà lẹ́yìn àwọn ò lẹ́yìn dẹ́ à ń wò wípé wẹ́l ìyẹn lè ìyẹn lè kà wá náà orúkọ kó fi máa ṣiṣẹ́ fún Islam gẹ́gẹ́ bá ti ń kà wá ní orúkọ fún mọ́sálásí àmọ́ tó dá sí pé inú mọ́sálásí yẹn irú ìrun táwọn ibi kí lámọ̀ kí ń bẹ̀ so tá a bá kà wá ní orúkọ fún àwa kan pé a fẹ́ máa pèpè sójú ọ̀nà ọlọ́run alikọ́lù rọ́ọ̀jì fi yìí ni pé lẹ́yìn sábì àrọ̀ mi lẹ́yìn sábì àrọ̀ láàkìn bidawabit bidawabit pẹ̀lú àwọn òǹdẹ̀kan tàbí dè é a gbọ́dọ̀ dé ìjánu ẹ̀ a gbọ́dọ̀ dé ìjánu ẹ̀ a fi àlùkìtàbù àsúná a fi dé ìjánu rẹ̀. ṣé nígbà pé gbogbo ẹgbẹ́ ń sẹ́gbẹ́ yẹn pé ọ̀kan náà jọ ni wá báwo tiẹ̀ ló kọ ní tiwa tá a gbé kalẹ̀ so ẹni tó ló kọ bẹ́ẹ̀ bí èèyàn bá sọ pé òun ò ló kọ èèyàn mr ìrìn láàmú pè wọ́n bá sì ló mr Rashidi kò sí kò sí wàhálà but kí ni èèyàn yóò máa ṣe kí ni Rashidi yóò máa ṣe yóò máa ṣe Islam kìláàbù mọ́ mùsùlùmí so ọ̀rọ̀ tẹ́ wá sọ ẹ̀ ní ìsìn kẹ́ẹ̀kan jùlẹ̀ báwọn ẹ̀yìn kan náà láì ti sọ rí wípé táwọn afá bá jápẹ́ ẹnu ká má wa jà pé pé àánú ọlọ́run ni pé tó bá wù ọ́ ló ti mọ́ màlìkì tó bá wù ọ́ ló ti àbọ̀ ànífá tó bá wù ló ti ìmáàmù ṣáfìyìn tó bá wù ló ti ìmáàmù ahmadu òǹkàlùkù ló ní ẹ̀rí ẹ tí wọ́n ń sọ fáyé nìsín wípé òǹkàlùkù ló ní ẹ̀rí lọ́wọ́ pé àwọn àtààbù lìmọ̀wákìfù yẹn pé kó wa wọn ló ní ẹ̀rí lọ́wọ́ so àwọn tó sọ wípé àlìmọ́nì mùsùlà kọ́ wọn lẹ́rìí lọ́wọ́ àwọn tó sọ pé àlìjàwásù mùsùlà kọ́ àwọn náà lẹ́rìí lọ́wọ́ àwọn tó sọ pé mọ́kìfù tẹ̀míyìsì wà wà mọ́kìtù tẹ̀m yéésù wà lẹ́yìn sọ́ọ̀f àwọn náà lẹ́rìí lọ́wọ́ báwọn náà lẹ́rìí lọ́wọ́ ẹ ti kó báwọn èèyàn náà ẹ ti kó báwọn èèyàn gbogbo ẹni tó bá lọ ṣe súfì lórí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ẹ dáhùn fún Sheikh declare tàbí gbogbo àwọn tó bá lọ ṣe súfì lórí pé ẹ sọ pé àwọn àfáà pín sí mẹ́ta típì kan wà ń bẹ̀ típì kan wà ń bẹ̀ tí ń sọ tó tó jẹ́ mọ́kìfù ìjàwáàdì wọ́n láyé dáhùn lójú àdìsí àmọ́ àti kẹ́ ẹ tètè yá bọ́ọ̀tà padà kẹ́ ẹ lẹ́nu ló gbé yín o kẹ́ ẹ lẹ́nu ló gbé yín o àwọn onísúfí lọ́dọ̀ ara wọn ni wọ́n ní mọ́kìfù àlìjàwáàdì o àwọn onísúfí lọ́dọ̀ ara wọn ni wọ́n ní mọ́kìfù àlìjàwáàdì ẹ sì rí i pé àwọn kùbùrì yìí àwọn tí máa ń bọ sàárè lọ́dọ̀ àwọn àfa àsúnà àlìmọ́níhù mútílà kan ni mọ́ bọ sàárè ni torí pé ẹbọ ni lọ́dọ̀ àwọn kùbùrì yún àlìjàwáṣù mútílà kan ni bọ sàárè bọ bó bá ti fẹ́ bọ ni. now ká wá fẹ́ sọ̀rọ̀ bíbọ sàárè ipò tó wà nínú ẹ̀sìn ká wá ní àwọn àfa àpín sí méjì àwọn àfa òpin sí méjì pé àlìmọ́kìfùlẹ̀ awálù àlìmọ́níwù mútílàkọ́ pé àwọn kan ní àwọn kan nínú àwọn apá àsọ wípé èèwọ̀ ní o ọgbọ̀nà débẹ̀ o ẹbọ ní o fàájì ẹtú wá ní àlìmọ́kìfù tání àlìjàwásù mútílàkọ́ pé ìjú òkèkè ni pé ó lẹ́tọ̀ọ́ pátápátá ojú ọ̀nà ní kọ́ ọmọ ọgbọ́n sàárè mọ ọbọ bó bá ti fẹ́ kódà tó o bá bọ́ òsì lójú ọ̀nà ọlọ́run kẹ wá dákẹ́ ṣẹ́ẹ̀tì parí àwọn èèyàn jẹ báwọn ṣẹ́ẹ̀tì tẹ̀sí wọn jẹ báwọn ṣẹ́ẹ̀tì kó báwọn èèyàn báwọn ṣe bí àwọn tí mọ àwọn àáfàá tí mọ bọ sàréè lọ àwọn ni wọn ní mọ kífù àlìjàwá sòmútúlà kọ síyẹn wá kẹyìn ni. ọ̀rọ̀ bíbọ sàárè sópin méjì lọ́dọ̀ àwọn àpá àwa ni sàárè kankan nù wọn tó sọ wípé àlìjàwá sùnmùtú làkọ ni bàbá rẹ̀ tó dúndùn wípé mo kí fùtẹ̀mù wà lè sọ́ọ̀bù pé wẹ́ẹ́ tó fẹ́ bọ sàárè wo ìtọ́ bá fẹ́ bọ ṣé ẹni tó fẹ́ bọ sàárè rẹ̀ sáàpá àgbà nígbà tí ń bẹ láyé sóní kàràmà ṣé wòlíì ọlọ́run ni just imagine why are you why are you calling yourself sheikh and you are misleading people why àdìsíkà sọ wípé ẹ ń bá pèpè lọ síbi ìmọ̀nà yóò ní commission lórí àwọn tó bá tara ẹ̀ mọ̀nà gbogbo lórí kọ̀ọ̀kan wọn lọ́lọ́run ti fún commission ẹni tó bá sì pèpè lọ síbi ìṣìnà yóò gba commission lórí ẹnì kọ̀ọ̀kan àwọn tó ṣì lọ́nà ẹ̀kẹ́ bẹ̀rù ọlọ́run o bàbá ẹ̀kẹ́ bẹ̀rù ọlọ́run mo kí fún tẹ́ ẹ sọ yẹn àlìjàwáàsù mútúlà kọ́ yẹn àwọn bàbá tí ń sọ bẹ́ẹ̀ wọn èyí ṣe àlùsù náà àwọn rèé ẹ dá wọn mọ̀. ń pera wọn ní àlùsù náà tó wọ́n ti àmà kò sí àlùsù náà náà tó kọjá sóòlù. kò sí àlùsù náà tó kọjá sóòlù bí bàbá ń bẹ sùn kò sí àlùsù kódà tó tó òbí bá a ṣe sùn kí òbí ṣe mùsùlùmí. sọ àwọn tí ń sọ bẹ́ẹ̀ nìyẹn kìí ṣerú yín náà ẹ̀sìpẹ́ẹ̀tì kó sọ rú ẹ̀ jáde kẹwàá fi ilẹ̀. ẹdẹ ẹ wá kẹ life wire fa fáwọn mùsùlùmí lórí social media Taa nike kẹ ẹdá sufi kẹ sufi sí gbogbo nǹkan làfà máa dá sí inú èmi ní ìsìn ní ìlà pèlè sí pé ọya wá discuss ọ̀rọ̀ pínpín ọ̀rọ̀ pínpín ẹ lọ bá wọn wa Dr. Dr. Jalil alágùnfọn àwọn àfáà wa ẹ lọ bá wọn irú dr jamiu alamulyakin ẹ lọ bá ru wọn irú àwọn baba najati sheikh abdulwajid abdulhamid ẹ lọ bá wọn gbogbo àwọn àfáà ti mọ̀ pé hmm, masha allah ọlọ́run fún wọn ní ìmọ̀ nípa tí ń jogún pínpín ìmọ̀ tèmi níbi ogún pínpín kò tó ohun tí mo lè fi kọ́ ọ̀yàn ó tó ohun tí mo lè fi dá ogún pé ni mọ̀ kò tó ohun tí mo lè fi kọ́ ọ̀yàn kò tó ohun tí mo lè fi kọ́ ọ̀yàn in fact nígbà míì sẹ́má gbé mọ́sálà ogún pípín wá mo lè pe Dr. asra bilal àwọn ọ̀gá wa ni pé dókítọ̀ ogún yìí o báyìí o bóòlù àti pín o gbogbo wọn ni mo máa ń pè kárí tí bá rí mọ́sálà tó ju mọ́sálà lọ mi ò ní sí àbájá gbangba lórí ẹ̀ so ìdásùwítà wàkúlítà láàdírí fàáza ní ṣúlẹ̀ ìlìmì tí wọ́n bá bí ó lè rí nǹkan tó sọ pé mi ò mọ̀ pé i don't know it ìlàjì mọ́ ọ̀rọ̀ sùn fi òye yín. kò yé yín kórí burúkú ní jẹ́ súfì kò yé yín ẹ má kó báwọn mùsùlùmí àmì pé súfì ò yé yín ọ̀pọ̀ rẹpẹtẹ nínú tẹ́ sọ ọ̀pọ̀ rẹpẹtẹ nínú tẹ́ sọ ohun tó bá yé yín iṣẹ́ ara kí yín tẹ̀ ń ṣe nínú tẹ́ ń ṣe ó yé yín ẹ má ṣe yín lọ ẹ fi ọ̀rọ̀ súnfì lẹ̀ fáwọn tí ọ̀rọ̀ súnfì yé padà ní ìsìtẹ́ ìsọ wípé mo kí fu àlìjàwá sí mo sílà kan tá a sì tẹ̀sí sọ wípé túrùkù mẹ́ta ló wà nàìjíríà. nínú àwọn túrúkù mẹ́tẹ̀ẹ̀ta yẹn èwo ni ò sí lójú ọ̀nà àánú wọn ẹ sọ fáyé túrúkù eh, tọ̀ríkọ̀ tìjàríyà tọ̀ríkọ̀ kọ̀dìríyà tọ̀ríkọ̀ ṣàbìlíyà èwo nínú wọn ni ò sí ní ojú ọ̀nà àánú nínú wọn ẹ sọ fáyé. ṣé ẹ̀fẹ́ náà ṣe tẹ́ ẹ sá kúrò ń bẹ̀ ṣé ẹ sá kúrò bí oríire ni mo sì ń bọ̀ wá síbẹ̀ o ṣé ẹ sá kúrò bí oríire ni ẹlẹ́sẹ̀ tìjà ní àbàdàn ẹnìgbà tẹ́ ẹ̀ ń rí àwọn nǹkan burúkú nǹkan burúkú nǹkan orí burúkú níbẹ̀ ẹ jọ̀wọ́ wọ́lẹ̀ fún wọn padà ẹlẹ́ẹ̀túndẹ̀kọ̀ ọ̀rẹ́ ẹ̀yìn tí wọ́n ti mọ̀ kan ó tún wọ yín lọ bá oníkọ̀dìríyà ó tún fún yín lọ́wọ́ ẹ tún ṣe sáà díẹ̀ ẹ tún ju wọ́ kọ̀dìríyà lẹ̀. ẹni pé ẹ gẹ́ẹ̀tì ẹ gẹ́ẹ̀tì ń tẹ̀sí. ẹ̀yin tẹ́ fi tìjà ní àlẹ́ tẹ́lẹ̀ rí nǹkan tí ò dá ń bẹ̀. ẹ̀yin kan náà ẹ̀sùn lọ́gbọ́ ọkọ̀ rírí yà kí lè ń aka. àmọ́ pé òye yín tẹ́ wá ń kú ọ̀nà kan bọ́ sójú ọ̀nà kan tẹ́ ń kú lójú ọ̀nà kan bọ́ sójú ọ̀nà kan ṣéèkì bùrùkà ṣàfi tẹ́ bá ẹbẹ tí kò nu níyà tẹ́ tó bọ́ sínú kọ̀ rírí yà tẹ́ bá kọ̀ǹtínú bẹ́ẹ̀ ẹ̀yin gbọ́ padà wá di ẹ̀kan jọ ṣéwù amúdà Tìjání míyàfì míyà ni lẹ́ẹ̀bà jọ sọ pátápátá pé pé ṣéwù amúdà Tìjání náà nínú kan tiẹ̀ náà ni pé mẹ́ńtọ̀rí kọ̀tín ìlà tọ̀rí kọ̀tín okúrọ́ mẹ́ńtọ̀rí kọ̀tín ìlà tọ̀rí kọ̀tín okúrọ́ dákàlà fi tọ̀rí kọ̀tín fún mọ́ kàràjà fún mọ́ dákàlà fi kọ̀tín okúrọ́ fún mọ́ kàràjà. ثم دخل في طريقة أخرى ثم خرج eventually ó ṣe nàṣàbàdíyà ó ṣe kọ̀dìríyà ó ṣe kàtìmíyà ó ṣe eh, kàlùwàtíyà eventually òun náà padà wá di ogún òǹtarìgì pé ẹ̀ eh, ọ̀kẹ́sẹ̀ bẹ́ẹ̀ ṣe máa dálẹ̀ nu síbẹ̀ ti máa ń dálẹ̀ nù sẹ́yìn pé tí ìbá ń lọ sí ṣọ́ọ̀ṣì tó bá ti gẹ́ẹ̀tì gbogbo tẹ̀kíníkì pásítọ̀ kí pásítọ̀ sì máa rànjú bí ṣe máa ń lọ bí ṣe máa dẹmọ bí ṣe máa sọ pé ọlọ́run bò ń sọ̀rọ̀ ìtọ́ bá tètè gbọ́fẹ́ nínú àmọ́ ọ̀jọ́ ọ̀nà kan sọ pé ẹ̀mí mímọ́ ti wá bò ó ní pé ọlọ́run ti pè òun sínú iṣẹ́ ìránṣẹ́ olókàn ìjàsẹ́ ni bẹ́ẹ̀ náà bá ti ìjàsẹ́ ni kéwùkún wà lára yín ẹkùnkùn mọ́ tí ó di gidigidi ẹ̀kẹ́ nàìjíríà tó lọ́ọ́ kẹ́ ní ẹ̀yìn òkú kí wọ́n bẹ lára yín di gidigidi ẹ̀yin náà bá kàn dédé ṣé òtọ̀ rí kọ̀ irú èsì ṣé òkúlálà di ṣé òkúlálà tó di ẹ̀yin náà bá ti di irú kan bẹ́ẹ̀. ẹ̀ gẹ́ẹ̀tì ọ̀rọ̀ ń sún fi rárá ẹ̀ gẹ́ẹ̀tì ẹ̀ ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ kọjá kí yẹn wà gbádá sọ̀rọ̀ ẹ̀ gẹ́ẹ̀tì rárá ẹ lọ dó sí ẹ lọ dó sí báńdìrì ibi tẹ́ ẹ lè yanjú ẹ fi ọ̀rọ̀ ń sún fi ilẹ̀ ẹ má kó báwọn mùsùlùmí mò ń sọ ilé nítorí ìfẹ́ tí mo ní sí yín ni. mò ń sọ eléyìí torí ìfẹ́ tí mo ní sí yín ni ẹ dúró sí báńdìrì yín kò sì mú kífù àlèjà wàásù mútúlà kan lọ́dọ̀ àwọn àfáàsùn náà lóòrọ̀ súnfí kò sí àlèjà wàásù mútúlà kan lọ́dọ̀ àwọn àfáàsùn náà kò sí ohun tí ò sí lẹ́yìn wá ń sọ pé ó ń bẹ́ẹ̀. àwọn ulama sufi lẹ́yìn náà pè wọ́n ní ìsìn ulama sufi àwọn ni wọ́n sọ pé àlìjàwáṣù mútúlà kọ́ àpẹẹrẹ wọn tó sì ṣẹ́kù láyé ó ní bàbá olómi tí mo ṣó rẹ̀ yẹn tí mo tí mo display ọ̀rọ̀ wọn yẹn ẹ wo sheikh zikilẹ ṣàfihì mi ò láìkí bẹ́ẹ̀ ṣe ṣe yẹn o mi ò láìkí bẹ́ẹ̀ ṣe ṣe yẹn o so èwo la fẹ́ pè nínú àwọn eléyìí pé kọ́ wa kì í lé ẹ̀wò àlìjàwáṣù mọ́túlá kùnú o ṣẹ́tìrì ṣẹ́tìrì iye tẹ̀sùbà kókó sọ́wọ́ àwọn àlìjàwáṣù mọ́túlá kọ́lẹ̀ rìn yẹn o ṣẹ́tìrì àlìjàwáṣù mọ́túlá kùnú o ṣẹ́tìrì àwọn ògbóǹtarìkì Alijawazu mútúlàkọ àwọn ilẹ̀ ń wò yẹn o ṣẹ́tìrì ìlú nu o láǹtà mẹ́ta nu o ọ̀pọ̀lọpọ̀ tẹ̀sùbá nu o ṣẹ́tìrì àwọn àlìjàwáàzù mútúlàkọ nu o ọ̀dọ̀ àwọn ilé ilẹ̀ ti lè máa gbọ́ àlìjàwáàzù mútúlàkọ ẹ gbọ́dọ̀ gbọ́ lẹ́nu àwọn àfáàsùn náà irú àwọn tẹ̀lé máa gbọ́ àlìjàwáàzù mútúlàkọ lọ́dọ̀ wọn nù ẹ lè gbọ́ lọ́dọ̀ àfáàsùn náà pàápàá pàápàá tẹ̀lé gbọ́ ló dáhùn fà sùn nù ẹ wò ó ẹ lọ bọ́ọ̀tà kẹ́ ẹ ṣàtúnṣe ni o ọ̀rọ̀ àlìjàwá tó mú tó làkọ́ yẹn fìtínà ni o kì í sáwọn àfáà tiwa ló sọ bẹ́ẹ̀ o àwọn àfáà dìgbòlugu ní sùfì ni wọ́n sọ bẹ́ẹ̀ o ẹ ti yé sọ o ìnàmà ádìgì tẹ̀síkìrọ̀ àmọ̀ ṣá àdákàrọ̀ inṣàlá o ẹ jẹ́ ká dúró síbi tá a bá dé yìí ẹ ká dúró síbi tí a bá dé yìí ní ọ̀la pẹ̀lú ògo Allah ní dèdè àsìkò tá a bẹ̀rẹ̀ prógámù tálẹ̀ tó nìyí ó súnmọ́ kó ga sí pé prógrámù pásítọ̀ Matthew Oyèwọlé òun ni mo máa ṣe ọ̀rọ̀ pásítọ̀ Matthew Oyèwọlé ó ti já sọpẹ́ fún àwa mùsùlùmí àkọlé ẹ̀ ní ọ̀rọ̀ pásítọ̀ Matthew Oyèwọlé ó ti já sọpẹ́. So fún fún àwa mùsùlùmí ẹ̀kọ́ ha ẹ̀fọ́ kan balẹ̀ débè ni mo sọ pé tọ́pìkì ọ̀rọ̀ mi nù ọ̀rọ̀ pásítọ̀ Matthew Oyèwọlé o ti já sọpẹ́ fún àwa mùsùlùmí pẹ̀lú ògo aláwọ̀ iṣẹ́ ń lọ ní kíkankíkan ìwádìí ń tẹ̀síwájú pẹ̀lú ògo ọlọ́run lọ́la ẹ rí ẹ rí wípé ọ̀rọ̀ pásítọ̀ Matthew yìí wọlé ẹ rí bó ti já sọ́pẹ́ fáwọn mùsùlùmí ọlọ́run fún wa ṣe kò fi dáadáa. ìyẹn wá ní pàlà ayé yẹn wa ẹjọ́ kan fi ká ara wa ni onísùfì ó ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. olùgbé kìí fún. fún mi máa ń bẹ̀rẹ̀ àbí o. fún mi máa ń bẹ̀rẹ̀ ẹ̀. ó ní gbà bọ́. lọ́dọ̀ rẹ̀ lọ́dọ̀ rẹ̀. Lòkè jẹ́ lára tó fi máa ń ṣẹlẹ̀ yìí tó fi máa ń ṣẹlẹ̀ yìí tó lè kó sẹ́ni bá àbọ̀rọ̀ tó lè wọ́n tó yára yára. ọ̀sẹ̀ ìgbẹ́ lọ́sọ̀rọ̀ ní ìgbà tó ń bá ẹ̀rọ ìgbà pẹ̀lú púpọ̀. lọ́sọ̀rọ̀ ló ti ṣe yóò máa ṣe ìrírí ẹ̀ lọ. ara wa wọ́n ti wà yí ara ààyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni òní tó bí ó ti wà ní ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni òní tó bí ó ti wà ní ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni òní tó bí ó ti wà ní ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni òní tó bí ó ti wà ní ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. ara wa ni onísùnfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. ó lè wọ́n lójú alájàlá. alájàlá. ó lè wọ́n lójú yóò jẹ́ lára yóò máa ṣe eré ẹ̀ lọ. fúnra ẹ̀ ní ara wa ni onítúbí ni bóde wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. gbogbo àwọn tá a wà ní orí ètò lè láì ẹ̀ ṣíà program fáwọn èèyàn kí wọ́n tara yín mọ òdodo kẹ́yìn náà lè ní commission tẹ́ ní orí ẹni tí ọba tara yín mọ òdodo aláwọ̀ fi wá ṣẹkùn gẹ́ dáadáa o so lọ́la aláwọ̀ jìwà rè àwọn tá a fẹ́ sùn ní ní àwọn ìlú tí oorun ti yá báyìí aláwọ̀ jẹ́ ká jíire ẹ̀ńtẹ̀ẹ̀sẹ̀ ìsáyé náà ọlọ́run bá yọ wà pẹ̀lú yín o so bó bá ṣe jẹ́ lọ́la màá máa fi ìkéde síta